ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدى فلان وبا عليكم إكيا الله أولي أجاجة الله ونبا نبوى محمد صلى الله عليه وسلم ترى رياض الصالحين هنا عن بيو لا روا اتيافاوا يحيى أبو زكريا النووي رحمه الله تعالى tí wọ́n kó jọ báàbù tí a wà ó ní báàbù al-iqtisadu fi ta'a ìṣe ìtẹ̀láṣẹ́ ọlọ́run ọba ẹ̀sìn wa ká sí níwọ̀ntúnwọ̀nsì wọ̀ntúnwọ̀nsì kó wà láàrin méjì bayna al-ifrat wa at-tafrit láàrin àṣejù àti àṣètò ká má ṣe àṣejù níbi ìbádà wa ká sì má ṣe àṣètò níbi ìbáadà onípe ní al-iqtisaru ìtọ́à ìṣe ìtẹ̀ láti ọlọ́run ọba kásẹ̀ ní wọ̀ntúnwọ̀nsì náà àdísì tí a kà lónìí wà ní Anas radiyallahu anhu قال دخل النبي صلى الله عليه وسلم مسجدا فقد فقد حبل فإذا حبل ممدود بين ساريتين فقال ما هذا الحبل قالوا هذا حبل لزينب فإذا فطرت تعلقت به فقال النبي صلى الله عليه وسلم كلوه ليصلي أحدكم نشاطه فإذا فطر فليرقد متفق عليه أفوى أنس بن مالك ونوى حديثه ونوى ó ní dákọ̀lá nàbí yìí sallallahu alaihi wasallam almasjida wọ́n ní ànábì wọ masalasi fa'id hablum mamdud bayna sariyatayn bayna sariyatayn ànábì wá rí okùn kan tí wọ́n nà wọ́n so mọ́ òpó méjì wọ́n so síbi òpó méjì sí àárín mọ́sálásí anabi wa rí anabi ní mahadal habu ewo lókun yìí bó lókun ṣe dé mọ́sálásí mọ́sálásí wa ti wá débi tí a máa ta okùn sí kọlu ànábì béèrè kọlu àwọn afúnlẹ́sì báyìí pé had hablon li zainaba ọ̀rí okùn yìí tí wọ́n ta sínú mọ́sálásí yìí li zainaba zainabu ló ní ìyẹ ìkànnà àwọn ìyàwó rẹ̀ òun ló ní òun ló ta okùn náà kí ni a fi ń ṣe ni pé fàyídà fatarat alakot bihi bí bá ń kírun lọ tí sinafila lọ lóru tó fẹ́ di bí pé ó fẹ́ rẹ̀ alakot bihi yóò wá rẹ̀ sílé okùn náà yóò tún dìde padà tí ma bá ìrìn lọ tó bá tó rẹ̀ tí ó fi wá ṣubú arọ̀gbọ̀kúlé okùn wọ́n ní tí ń fokùn sínú. Faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam lẹ́yìn lẹ́yìn ànábì sọ pé olúhù ẹ̀yẹ já okùn náà ẹ̀tú ẹ̀tú okùn ní kò ẹ̀kú ẹ̀tú kó lára oko lìsọ́lì àdúkọ́ na ṣáàtọ̀hù anábì wa sọ fún jọ́nà pé ẹnì kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ bá kírun ẹ rí i pé ara yín yá dáadáa kára yín yá dáadáa nígbà tí ẹ bá kírun ìyẹn pé ẹ fi ìdárayá ìdárayá ni ẹ ti sin lọ́n. ẹ̀rí pẹ́ni tó ń kírun lọ tó fẹ́ rẹ̀ tó wá rọgbọ̀ kúlé okùn ó ti súnu ànábì ni ẹ má ṣe bẹ́ẹ̀ li yusalli ahadukum nashatahu ẹnì kọ̀ọ̀kan ẹ bá kírun ẹ máa kírun pẹ̀lú dárayá fàyídà pàtó bó bá kírun fa tó rẹ̀ ẹ́ èyí tó fi wá rọ̀gbọ̀ kúlé okùn fáìlì yẹ okùn kó sì fẹ̀gbẹ́ lélẹ̀ ànábì kọ́ wa lé nǹkan yẹn kí yẹn fẹ̀gbẹ́ lélẹ̀ so eléyìí náà sọ pé kò àfi àṣe ju bí ẹ̀ ṣiṣẹ́ ọlọ́run ọba kìí sì ṣe kò gba ìyàlérò fún ìbáàdà pé mo ní ẹ máa ṣe ìbáàdà fún mi torí pé fẹ́ pọ́nìṣì wa kọ́ kò fẹ́ fara ni wá ló fi la yukallifu Allahu nafsan illa usi'aha ní ìgbé nǹkan kan kọ́ mi yàn lọ́rùn pé kó ṣe o àyàfi tó bá ní kápá láti ṣe so ẹ̀sìn wa ó gbọ́dọ̀ wà níwọ̀ntúnwọ̀nsì a gbọ́dọ̀ máa jẹra wáyà nítorí pààrọ̀ kan ládàlọ́dọ̀ ọlọ́run lè sọ́lẹ̀ àdókò nàṣàtọ̀hù bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yóò bá tí ẹ máa kírun fọlọ́run ọba lẹ́ni tá a rẹ̀ yá dáadáa ẹ máa kà á sùsù ẹ máa sinú tó bá rẹ̀ yín tí fẹ́ wá ń tò pé abẹ́ wá wíìkì à bó bá ti rẹ̀ yàn alẹ́bí ní falẹ̀ yá rògbò kẹ́ni ìtẹ̀gbẹ́ lélẹ̀ tí wàá sùn kó sùn lọ. hadithu yìí òun náà ń gbé àwọn ọ̀rọ̀ tí a fi sọ sẹ́yìn ó tún gbé lẹ́yìn náà ni pé lára abitánabiti sọ pé ká má lè bí ẹ̀sìn kama tawe ala kama fara ni wa kama fara ni wa la la tukpa fẹ́ wa la dalo dọọnọ adi do tẹ̀lé adi si yala wa Aisha ni wani Aisha ta radiyallahu anha anna rasulallahi sallallahu alaihi wa sallam qala idha na'asa ahadukum fa huwa yusalli falyarqud حتى يذهب عنه النوم فإن أحدكم إذا صلى وهو ناعس لا يدري لعله يذهب يستغفر فيصب نفسه متفق عليه يلا وعائشة رضي الله عنها àwọn náà gba hadith ìwá kọ́lọ̀ kọ́ bá yọ́nú sí wọn ó ní anna rasulullahi sallallahu alaihi wasallam gágájú òjísí ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá kọ́ọ̀l ó sọ pé ìdáná àta ahdukum wa huwa yusalli tẹ́nìkọ̀ọ̀kan yín tí bá ń kírun lọ́wọ́ tó bá rí tóun ti ń tògbé lórí irun bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yín bá ń kírun lọ́wọ́ ó wá rí pé ògbé dé ànábì ní irú ẹni bẹ́ẹ̀ fàlìyàrùkù kó fẹ̀gbẹ́ lélẹ̀ ó wá oorun hátà yẹ́dhàbà ánihùn náà títí tí oorun ó fi lọ fún tóun fi ní kùn kó fẹ̀gbẹ́ lélẹ̀ fàyín àdákùn nítorí pé ẹnì kọ̀ọ̀kan yín ìdásọ́là bí bá ń kírun wàhúwà nàìsùn títí tó ń tògbé làyẹ́dìrí kò ní mà làálàhù yẹ́tàbù yẹ́sẹ́kfìrú fayasubbu nafsahu. kò ní mà yóò lóun fẹ́ tọrọ àforíjì ni o yóò bẹ̀rẹ̀ sí máa bú rẹ̀ àbí kó máa ṣépè fún rẹ̀ bẹ́ẹ̀ ni pé èròǹgbà rẹ̀ ni pé òun fẹ́ ṣe ń wá torí ń tọrọ àdọ́dọ́ ọlọ́run ọba tó ti bẹ́ẹ̀ yóò máa ṣépè fún rẹ̀ àbí kò máa ṣépè fẹ́ lómi. àdìsí náà ń gbé tọ̀hún lẹ́yìn náà ni pé bàbá sin lọ́hún ká sin lọ́hún pẹ̀lú kójú wa dá ká má pé ká sì máa sì bá dà ká máa kírun ká máa tó kò rí bẹ́ẹ̀ bóun bá ń kóyàn èyí tí yóò máa fi sọ ọkùsọ lójú oorun alórí irun ẹni bẹ́ẹ̀ kọ́kọ́ sùn náà bó bá dá lójú rẹ̀ pé ẹni bẹ́ẹ̀ wá lọ kọ̀ntínú ẹ̀yìn náà. al àti Muslim anagba hadith yìí wá. نعم وعن عبد الله وعن أبي عبد الله جابر بن سمرة رضي الله عنه قال كنت أصلي مع النبي صلى الله عليه وسلم صلوات فكانت صلاته قصدا وخطبة قصدا wọ́n gba àdúrà tọ́dọ̀ abdullahi ọmọ Jabir ọmọ Samuel ọlọ́kọ̀ọ́bá yọnu sí ó ní kúntù sọ́lì ma'a nabi sallallahu alaihi wasallam salawat ó ní òun a máa òun kírun lẹ́yìn anábì dáadáa kìí ṣe kan kẹsẹ̀ méjì òun kírun lẹ́yìn anábì dáadáa fa kanat salatuhu qasdan wa khutbahu wá kùtùbátùhù kọ́sìdà kọ́dà ìrún tá a nẹ́ máa ń kí fún wa àfináfílà rẹ̀ ní máa ń ṣe ní kọ́sìdàn ní máa ń ṣe níwọ̀ntúnwọ̀nsì ni kò ní pẹ́ níbi kútùbà tí ìwà sú wa kò sì ní pẹ́ nígbà tí máa ń kírun táwọn ní àgbábòlá kàbáyì anábì kì í ṣe bẹ́ẹ̀ so eléyìí wọ́n já mọ̀ pé ìrun jùmọ̀ nìyẹn bó ti ẹ̀ jẹ́ pé wà níbi hadith mi tí anabi sallallahu alayhi wa sallam fi máa jẹ́ kí kútúbà rẹ̀ kó kéré ìrún oṣù kìíní yìí ìrún wa gùn gan ìrún kíkí àsìkò tá a fi kí yóò pọ̀ ìrún yóò pọ̀ ju àsìkò tá a fi ṣe kútúbà lọ sọ adáàdì ti nà bẹ́ẹ̀ bọ̀tí eléyìí náà ẹni tó pé anabi sallallahu ẹni yẹn pé ayọ́pẹ́ ẹni ò ní ó kí ọ̀rọ̀ mi dáadáa ó wá sọ́ọ́dì jùmọ̀ rẹ̀ ó wá rí pé júmọ̀ ta Nabi sallallahu alaihi wasallam tá à ń sọ yìí bí wọ́n kírun anabi ò kò ní kó nira bá wa yóò ṣe fúfú yẹ ni bó sì ní bó ṣe kútúbà náà kọ kò ní ní wa lára yóò ṣe ní fúfú yẹ so àdìsí náà sàlàyé nípa ìwọ̀ntúnwọ̀nsì nínú ìbáradà wa. وعن أبي حجيفة وهب بن عبد الله وقال حديث وقد أبو حجيفة أبو جحيفة تنقل وهب بن عبد الله قال قل نبي صلى الله عليه وسلم بين سلمان wa Abi Darda ó ní ànábì ṣe ìjọmọ̀ ẹ̀yà láàrin Salman àti Abu Darda ànábì sọ àwọn méjì ìjọmọ̀ ẹ̀yà bánabi tí wọ́n ṣe nìyẹn àwọn tó bá ṣe ìjíráwá sílùú Madina àwa mú ẹnìkan lára Madina amẹ́nìkan lára àwọn tó ṣe ìjíráwá ní kọ́dọ̀ rẹ̀ tọ́wọ́ mọ̀dínà nísìnyí ojú tí ó ti sálẹ̀ kójú tọ̀hún náà lè bá sálẹ̀ fún amúkanu mọ̀dínà fún fi ṣe yóò sọ ọ̀rẹ́ rẹ̀. bákan náà anabi sallallahu alayhi wa sallam awẹ lomiin náà tó bá rí pé yá ah, ẹni yìí lákìmbìgì ní eléyìí gúdùmẹ́lẹ́yìí àwọn yìí di ọmọ ẹ̀yà tó ìjọmọ ìyá yìí àǹfààní pọ̀ ń bẹ nínú àǹfààní ìjọmọ ìyá káàsì máa bẹ ọmọ ìyá wò àdìsí yìí kọ́ wa ìjọmọ ìyá wa ìjà ń bẹra wa wò bí báyìí ká wá ara wa lọ lé tá a bá ń wá ara wa dáadáa a máa rí àwọn abíta ti ta kù sí a sì máa ṣàkóso ara wa mẹ́ẹ̀. tùwánábì ṣe eh, ìjọmọ ìyá láàrin Salman àti Abu Darda fasara Salmanu Abu Darda Salmanu wa lọ bẹ̀ Abu Darda ó lọ bẹ̀ wò ìtàlá sàfẹ́kù láwùjọ yìí nù gbogbo àwọn yẹn ti bí sí gan pátápátá àsìkò gbọ́n táwọn yẹn lò mọ́ ẹlòmíì bọ́lá bá tún sọ òru tó sọ́dọ̀ sàn ẹlòmíì wá ti débi sẹ́wà ìkọ́dà látàárọ̀ aago mọ́kànlá yóò tàn jẹrẹ́tọ̀ ni yóò sì ṣiṣẹ́ aago mọ́kànlá alẹ́ tọ́ irú ẹni bẹ́ẹ̀ bọ́sà máa lọ dago méjì nǹkan. àwọn nǹkan tí a kó síwájú lónìí kò já láǹfààní àti máa bẹ̀rẹ̀ àwò mọ́ ó sì ṣàǹfààní púpọ̀ nínú àǹfààní tó wà ń bẹ̀ ó nà ní hadith fẹ́ sàlàyé fún wa. wọ́n ní Salman ó bẹ̀ẹ́ Abu Darda ó bẹ̀ wò faroha Ummu Darda mutabazila Abu Salima wa rí ìṣesí Ummu Darda bẹni tí inú rò dùn àrò sí dáadáa ó yẹpẹrẹ fakọ́l màṣánù tù. Salman wa ń bi umu dàgá pé kí ló sí ọ tọ́wọ́ àwọn báyìí bẹ́lúbẹ́lú ó ní kọ́ọ̀lá arábìnrin wa sọ fún pé àkúùkà Abu Darda ọmọ ìyá rẹ nípa ọmọ ìyá rẹ tó jẹ́ Abu rí ó nípa laysa lahu hajatun fi dunya òní òní ààyè kankan fáyé kò fún ayé ìsẹ̀mí ayé rẹ̀ kò fún láǹfààní kankan pé àsìkò yóò àsìkò tí mi náà yọ kalẹ̀ rí fún sẹ̀mí ara mi bóyá kí n fi sinmi bóyá kí n fi wásìkí bóyá kí n fi gbádùn kò sí kò fi léyìn fún un fàjẹ́ Abu Darda bàtà ń sọ lọ́wọ́ òun náà ni Abu Darda wa wọlé fasọ́nà láwùtọ̀ àm ó wá sí oúnjẹ fàkọ́lẹ́lẹ́ kóòlù fa inni sọ́ọ̀ì pàtó sóúnjẹ fún Sálìmánù tán ó wá gbóúnjẹ wá ó wá ní kí Sálìmánù máa kó máa jẹun ẹgbẹ́ sàlọ́n ló wá kí wọ́n á sáré máa jẹun fa inni sa'im so èmi ń tèmi mo láwẹ̀ abúdáadáa ní sọ fún Salmanu báwọn pé wọ́n jẹun tiẹ̀ èmi ń láwẹ̀ kọ́l Salman afúnlẹ́sì pé ma ana bi akilin hatta ta'kula mọ̀ jáde mo jáde abu eh, salman fún abudada létí pé èmi ò ní jẹ oúnjẹ lọ́gbà rẹ̀ yóò títí tí wọn ò fi jẹ àjọ jẹni ìwé orí yẹn ń gbáwẹ̀. falamma kana layl ìgbà tó tún di òru zahaba abudada yakun àbúdá ìdá tún wá jí yóò ṣe náfìlà lóru fàkọ́ọ́lá lẹ́hùn nàm Salman ọ̀sán yá kíní gẹ́rẹ́ náfìlà kẹ̀ sùn sùn àlejò ńlá fanama àbúdá ìdá wa sùn fún mọ̀dáhàbá ó tún pẹ́ yẹkùn ó tún dìde fàkọ́lẹ̀ lẹ́ nam a ní ọ̀sùn ọ̀sùn lónìí ni ó falamakana min áàkiri lẹ́yìn ìgbà tó wá di ìgbẹ̀yìn òru pátápátá kọ́lá Salman Salman wọn sọ fún Abu Darda pé kúmùlẹ̀ ha wá dìde kọ́ sí náfìlà nísìnyí fasọ́lá ya jẹ̀mí ya àwọn méjì bá yọ ṣe náfìlà lápapọ̀ fàkọ́lá aláwù Salman Salman wa ń sọ fún gbà wọn ṣe náfìlà tán inna li rabbika alayka haqqan ọ̀rí ọlọ́run ọba rẹ̀ gan tó náà dá ọ ó ní àwọn ẹ̀tọ́ lọ́rùn rẹ̀ tó gbà tọ́bọ̀ sí fún wa inna li nafsika alayka haqqan. emi ara rẹ ẹ̀wọ̀ ara rẹ gan ara rẹ ọ ní àwọn àǹfààní tó gbọ́dọ̀ pé ara rẹ gan tó ọ̀pọ̀lọ̀ máa pè é. wàlíhálíkà àléékà hakọ̀ kọ́dà yìí nìkan kọ́ àwọn ilé rẹ náà lọ́mọ níyàwó àwọn náà ní àwọn ìwọ̀ rẹ tó gbọ́dọ̀ pé fún wọn. fàáti kò làdí haqqin haqqahu tó bá rí bẹ́ẹ̀ mọ́ fún ẹni kọ̀ọ̀kan ní ẹ̀tọ́ tiẹ̀ fọ́lọ̀ lẹ́tọ̀ọ́ tiẹ̀ mọ́ torí pé ọfẹ́ fọ́lọ̀ lẹ́tọ̀ọ́ kọ́ wá fi ẹ̀tọ́ àwọn ilé rẹ̀ kọ́ fi dùn wọ́n mọ́ torí pé fáwọn ilé rẹ̀ ọlọ́wọ́n bá rẹ̀ ọfẹ́ fún ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ kọ́ wá fi ẹ̀tọ́ ara tiẹ̀ náà kọ́ fi dùn ààrẹ Salman sọ bẹ́ẹ̀ fún Darda nítorí pé kàlùkúlétọ̀ fàáta nàbí yẹ sallallahu alaihi wasallam ó bá bàbá nàbí jọ kejì ìyá Abu Darda mo mọ̀ rí mọ̀ lónìí fàdákàrà dáàlì kàlà gbogbo ntójú rẹ̀ tó wọn àlejò tó gbà ó rò fa nàbí ó rò fa nàbí. فقال النبي صلى الله عليه وسلم anabi wa ń fún lésì pé sadaqa Salman òdodo ni Salman sọ. naam hadithu yìí ó ní àwọn àǹfààní tá a fẹ́ mú kí ló fà á tí Abu Darda tó fẹ́ dẹsẹ́ náfìlà lóru tí Salman Farisi tó ní padà náfìlà kọ kò sáàyè náfìlà ṣé èsì pé àgbọ̀ yìí pé in discourage yẹ kọ́mọ̀tì dáadáa kọ́ ọwọ́ nígbà náà kó náà súnbọ̀ náà ṣe sùn kí ni yẹ́bà kò rí bẹ́ẹ̀ nítorí pé n tó fà sí báyìí fún un tí èbá ṣe pé nǹkan kan ti ń bẹ ní ó ti gbọ́ nǹkan tẹ̀ tẹ́lẹ̀ ni kò lè pé kò lè lóun fẹ́ jẹun kò lè fún yẹn kò lè fún àlejò lẹ́njẹ kó lóun gbá rẹ̀ kálejò wa ní tipátipá kó lè kí nìyí kó jẹun kò pọ́sibú torí kálejò ti gbọ́ nǹkan tẹ́lẹ̀ ni nǹkan tó gbọ́ ìṣesí tó rí olófìrí àti fún ẹgbà ta ló wọlé ó rí umudada ó rí ṣèṣì rẹ̀ ló ṣe ọ̀tọ̀ sí báyìí ọkọ rẹ̀ ni ọ̀rẹ́ rẹ̀ ni kò ráyè tẹnìkankan ẹ̀sìn ni yóò wọlé òun ló fi wọlé ló gbóúnjẹ fún un ó yá jẹun ó lóun gbá wẹ̀ àwẹ̀kẹ̀ ọ̀jẹ̀ ni o jáwẹ̀ so ara tí ìyàwó rẹ̀ sọnù so láti lè fi correct rẹ̀ ó náà sì gbọ́ sí lẹ́nu ara tí ìyàwó rẹ̀ sọ lóòótọ́ bó ṣe di òru bí aago mẹ́wàá ló ti jí yóò ṣe lẹ́fílà ló bá yóò ṣe lẹ́fílà ó lè yá kò sí náfìlà àwọn òyì irú àlejò máa gbà yìí ó tún dáàrin ó tún jí onírọ́ ìgbà tó wá jí ìgbẹ̀yìn òru ọyà hẹ́n wá dìde níṣọ́ sí náfìlà ló fi wá ní pé kálukú ló lẹ́tọ̀ tiẹ̀ tó gbà lọ́wọ́ rẹ̀ ọ ti ń fi ẹ̀tọ́ torí kọ́ fẹ́ fọ́nà ọba lẹ́tọ̀ rẹ̀ ọ ti ń fi àwọn ẹ̀tọ́ kan ọ ti ń fi ẹ̀tọ́ lẹ́tọ̀ dídùn fàátì kùlà bí hakin akọ̀ alẹ́bi lórí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan tó lẹ́tọ̀ọ́ pẹ́ńpùlùpù tiẹ̀ tọ́lọ́n fún tiẹ̀ mọ́ torí pé ọ̀fọ́lọ́n kọ́kọ́ afọ́tọ́ ọ̀fọ́fọ́lọ́n tiẹ̀ ọwá ń torí eléyìí fi dùn ìyàwó rẹ ọmọ rẹ ẹ pé àṣejùnú kò rójú tó bá wá tó di láàárọ̀ náà ó bá ti nípa látara láti ọwọ́ òru náà tó wá ṣe bí àárọ̀ náà yóò tún sùn yóò tún wà lọ́sùn náà ni bí àwa fọwọ́ kan ẹni àà wo àwọn ètò ìgbà ní dáhùn mi lọ lọ́la kò nílẹ̀ náà so kí ló fẹ́ mú bí hadith yìí al-iqtisad fi tọ́à gbogbo ń tábà ṣe wọ̀túnwọ̀sì bí islam ti gbé wa nù kì í ṣe pé ká pọ́nìṣì ara wa kọ́ wa bẹ̀rẹ̀ náfìlà látago mẹ́jọ náà tàṣùbà ọwọ́ àdúgbò àná ìwọ́dẹ ni ọlọ́run èyí sẹ́ni ọlọ́run o anabi kọ fẹn tó fẹ́ ṣe abudarda náà sẹkẹ nìyí ó náà kọ fọrẹ rẹ ó sì gbé rìpọ́tù abudarda náà sẹkẹ nìyí ó gbọ́dọ̀ anabi kí ni anabi sọ ó ní sadaqa Salman anabi ní tí Salman sọ bẹ́ẹ̀ náà lórí ó sọ dodo so hadith tó tẹ̀lé kaka kàkàrà máa si àlàyé lórí ẹ̀ bí ó wà rọrùn bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ tí ń ó lè pa àwọn riwayat tó yẹ pọ̀. ani abi muhammad abdullahi bin amri bin aasi wọ́n gba àdìsí ọ̀tọ̀dọ̀ abu muhammad wọn ni abdullahi amur ọmọ aasi ọlọ́kùnrin ayé sáà méjì. qal ó ní ó abu muhammad jẹ́ abdullahi ó sọ pé ó ní fún ànábì ní òru àní àkúmù ṣé èmi ń tèmi gbogbo òru mi ni máa fi ń dìde sinabila ni wàláhi ọ̀là sọ́rí o a ní àkúlù wọ́n fún mi pé mo sọ báyìí pé wàláhi mo fọlọ́ ń búra láàsùnmọ́ nàá ọ̀ wọ́n lànà wọ́n ó dé ti gba ànábì pé ọ̀rọ̀ tí mo sọ ni mo sọ pé láàsùnmọ́ nàá nàhárọ̀ gbogbo ọ̀sán pátá ẹ̀kọ́ tẹ́lá ló gbéra gbogbo ọ̀sán pátá àwẹ̀ nísìn sí kankanmá àfọ̀sán jẹ mọ́ lẹ́sìn. wàlẹ̀ àkùmẹ́nà lẹ́yìnlá gbogbo òru nísìn náfìlà ni kò sóorun mọ́ ẹ̀kọ́ náà wá tẹ́dá gbogbo òru nísìn kò sóorun mọ́ mà ẹ̀ṣ gbẹ́kùngbà tí n bá sì wà láyé o kò sí à ń jẹun lọ́sàn mọ́ kò sí sáà ń sùn ní òru mọ́ ẹ̀ṣtì ló gba tí n bá ti ń sẹ̀mí. ọ̀rọ̀ yìí ló dé dìgbà Nabi sallallahu alayhi wa sallam. faqala rasulullah sallallahu alayhi wa pè é sọ pé anta alladhi taqulu dhalik tí wọ́n lọ sọ báyìí faqultu lahu mo wá sọ pé bẹ́ẹ̀ náà ni kọ̀dí kútùhù bí abi anta wa ummi ya Rasulullah mo fi àwọn òbí mi mo fi ẹ̀mí wọn lẹ̀ fún ọ mo ṣe wí nánu mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ nẹ́bí kọ́l àníbi ní fa innaka la tẹ̀sítẹ́tẹ̀ ọ̀dà àlè èyí tó fẹ́ ra wọlé yìí ipa yóò ká ipa yóò ká tó fẹ́ ra wọlé yìí ìbéèrè tó lè wá bọ́ sẹ́yìn lé pé ipa yẹn bá ajẹ́pẹ́ tí ipa yẹn bá ká kí ẹ̀ lè mọ̀ sí tó fẹ́ sọnù nítorí pé ìtí ń jẹ́ ìbáadà la yukallifu Allahu nafsan illa wus'aha gbogbo tí ń jẹ́ ìbáadà pátá inú ìyẹlá ntí ó ntí ó ní wá la ọlọ́run gbé wa kọ́ ọlọ́run kèésì òun nìkan kò rọ kò rọrùn fún mi ẹni tí ń gé èèyàn ọmọ ènìyàn ó kò rọrùn fún nítorí òun máa ṣe kò rọrùn fún èèyàn lànà bí ní ọ̀ lágbára ẹ̀ torí kò rọrùn fún èèyàn àti tí ẹ èyí bí báyà bá ká kò burú ìsọkúsọ lè yẹn sọ ń dùnú anabi ni ọlágbára rẹ anabi a ní fasumu wafti máa gbàwẹ̀ kọsùn sínú wọn nàmú wa kú máa sùn kọ́ máa jí wà sóòmù mina ṣáre tàlátàtà ayyam máa gbàwẹ̀ ọjọ́ mẹ́ta àwẹ̀ mẹ́ta láàrin oṣù fa'inna hasanata bi ashiri amithaliha nítorí pé bí ẹ bá ṣe nǹkan ẹyọ kan ládàámi ọlọ́run fún yàn bí ẹ bá gba àwẹ̀ mẹ́ta nínú oṣù kan lábàbí ìwé gbà ọgbà lábàbí ààbò tààtì nù láti oṣù náà nù dédé oṣù náà nù kọ́ọ̀lá fàyínàkà náà wàdáàkà mithlu siyam dahar kọ́dà àbọ̀wá ń gbà bẹ́ẹ̀ ní gbogbo oṣooṣù gbígbà kọ́ gba àwẹ̀ ọdún kan ni tó wà ń gbà torí pé oṣù kan mẹ́ta ti kọ́fà oṣù kan. kútù fa inni utiku afdal min dhalik wà nábì hmm. mo lágbára láti sin tó tún ju eléyìí lọ. kọ́ọ̀lù anábìnrin fasumu yawma waqtir yọ̀mẹ́yìn máa gbàwẹ̀ lọ́jọ́ kan máa sin lọ́jọ́ méjìlá kútú mo tún sọ pé fa inni kò tí kò afdọ́lá ní dáàlẹ̀ mo tún lágbàá ju eléyìí náà lọ́wọ́ ànábì paul ànábì tó fi lẹ́sìn pé fasumu yawma ọ̀pùrù yawma bàwẹ́njọ́ kan sinújọ́ kan fadhalika siyami dáwò àwẹ̀ ànábì dáwò dánù wàhúwà àdàlù síyàmì àwẹ̀ tó dáa jù nù. ọ̀fẹ́ rẹ̀ wáyá tí ó wà áfùdálò síyà àwẹ̀ tó lọ́lá jù nù. fakutu mutu nifa inni utiku afdal min dhalik wa nabi mutu laba jere ina lo فقال رسول الله صلى الله عليه وسلم لا أفضل من ذلك kò sí àwẹ̀ náfìlà kí ẹ̀ tó lè máa gbà tó tún lọ́jọ́ bá lọ́mọ́ wọ̀lẹ̀ àkúnà kọ̀bìtù ó wà pé òun nípa àwọn rìpọ́tù ọ̀rọ̀ yìí fún wa nísìnyí wà ní àkúnà kọ̀bìtù àtàlásàtà ìyàm mi bá mọ̀ ni ìyìn bá ti dúró lérí mọ̀ràn àkọ́kọ́ tà nẹ́mi fún mi pé kí n máa gba ààwẹ̀ mẹ́ta láàrin oṣù kan tí ti dúró lérí ẹ̀ alẹ́ti kọ́ọ̀lá rasulullah sallallahu alaihi wasallam èyí tà nábi sọ fún mi ní o a ahabbu ilayya min hali wa mali kò bá dá púpọ̀ ó sì púpọ̀ ju dúkìá mi lọ àtàwọn ọmọ mi àti dúkìá àtàwọn fámìlì mi títí sọ́yà yìí ni pé ó gba ọkọ̀ àwa obì rìwáyà mi pé ìgbà tó di ogbó àwọn tó ti búra tó búra pé tó wọn mọ̀ sínú ẹ pé ń búra ni láàsùmẹ́nẹ̀ lẹ́sùmọ́ náà ipa rẹ̀ wá fẹ́ ka mọ́ nígbà tí ti ń dàgbà wọ́n ní bá ti mọ̀ ní òun bá ti dó lérí ìmọ̀ràn anábà Muhammad sọ̀sánná lérí tó kọ́ sọ lákọ̀ọ́kọ́ náà ó sì wá bí hadith Aisha wọn ò ní fún anabi ní opportunity méjì láyé èyí tó bá rọrùn ń bẹ̀ lànà bẹ̀rẹ̀ sí nìyí anabi máa mú bẹ̀ àwa ti wá lónìí àwa rò pé ìfìyàgẹrẹ ní gẹlẹsìn ẹ ọlọ́run ìpè ọkùnrin yìí ó mìnì ẹ̀ kí lọ mìnì ṣùgbọ́n tó rẹ́ ṣe lẹ́sìn ká má ṣe tí ó pa á lára bí ẹ̀sìn ká sì má ṣe tí pa àwọn mọ̀lẹ́bí wa lára táàfin ní wọn táàrí wọn fún ní ẹ̀tọ́ tó yẹ ká fún wa abọ́láwọn bàbá ọjọ́ kíkẹ́ ayé wọ́n sà fún wa lágbọ́yé ẹ̀sìn rẹ̀ ọ níta sọ yìí yóò sàǹfààní fún wa láyé tàbí kìyàmà وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته dẹran kò sí tẹ́pẹ̀ lásàrẹ́ lù kò sí màláíkà kan kò sí màláíkà kan náà màláíkà tó kò rẹ̀ ń jẹ́ àsàrà ìlú mọ̀láìkà kò sínú àwọn mọ̀láìkà ọlọ́run ti jẹ́bọ̀ mọ́lákùlì mọ́tì ló wà mọ́lákùlì mọ́tì ta tá a fi sí ìcháàjì ikú sòwọ́n náà gbogbo nǹkan onú ọgbẹ̀mí ìdájọ́ ọmọ èèyàn àtàlìjẹ̀nú àti ẹranko yàtọ̀ lálẹ́kẹ̀ẹ́yàmà ọmọ èèyàn àtàlìjẹ̀nú ìdájọ́ kan náà láàyò wà àwọn tán bá ń rán torí pé wọ́n rán anábì sáwọn àdìjẹ́nu náà anábì Muhammad tó sì gbọ́ pépè tó tẹ̀lé yóò wà àdìjẹ́nu náà èyí tó bá tẹ̀lé ọlọ́run fi yà jẹ́ bẹ́ẹ̀ náà lèèyàn náà àmọ́ àwọn dábàá tí wọ́n yàtọ̀ torí pé òun èyí tó bá kankan ọlọ́run ní pé ìkejì òun kan padà pàtàkì lọ tó bá kan ráńkà bò sí ọyà wọ́n náà kan padà tó bá ti wá kan ọlọ́run wa sọ wọ́n di ìyẹ̀pẹ̀ ọlọ́run tó wọ́n sọ wọ́n. àwọn mọ̀láyíká àwọn onídàájọ́ kan tó fẹ́ tán ṣùgbọ́n àwọn òṣè ọlọ́run ti kílẹ̀ àwọn pé láyé àfihàn lọ́hàmẹ́ àmọ́rọ̀ àmọ́láyọ̀ kékeré sẹ́ àwọn náà tán àwọn náà tán ikú tí ń pààyàn agbọ́n sí kéde yìí òun náà tán ọlọ́ọ̀nì kan òun náà ló ṣẹ́kù náà. wọ́n ń gbà tán ní wọ́n bá gba àwẹ̀ ọjọ́ kan ó sì ẹ̀rá mẹ́wàá alhassanatun bihasiri amisaliha iṣẹ́ dáadáa kan tí ẹ bá ṣe wọ́n kàn dápọ̀ rẹ̀ iṣẹ́ dáadáa kan tí ẹ bá ṣe ládàá mẹ́wàá ẹ̀ fi fún yàn òun náà wọ́n tẹ̀bí fún yàn fi ń lò ó wá ti lọ jáde kan o kì í ṣe jáde nìkan iṣẹ́ tó bá sì ní ládàá ni ìjáde ò ní ládàá pé kò sí tẹ̀lé lò fún gbogbo gbogbo tó bá jẹ́ sí olóore pátá ìdámẹ́wàá alámọ̀gbà mẹ́ náà bí àwọn ẹgbàá mẹ́ta nínú oṣù ìyẹn lè gba thirty forty fifteen àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ìyẹn lè gba Monday or Tuesday, Amen. mean, Monday, Thursday, èrè wà bẹ́ẹ̀. Wallahu ta'ala bisawab wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. Subhanaka Allahumma wa bihamdika. Shukran la ilaha